padà sórí ètò Ògo Ìgbàlà ah ó dá mi lójú pé ẹ̀ ń fi ọkàn tẹ̀lé wa lẹ́ni pẹ̀lú àlejò mi wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ a sì tún wà lérí ètò Ògo Ìgbàlà ẹ kú kalẹ̀ àlejò mi. yes ma ẹ kú sẹ́nà. ẹ kó tó di pé mo lọ sí abala orin mẹ́ta tó pèrègede ẹ jẹ́ n sáré béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín níṣẹ́jú kan báwo lẹ̀yin ṣe máa ń gba ìmísí báwo lẹ̀yin ṣe máa ń rí ìmísí. mo máa ń gba ìmísí through àwẹ̀ gbígbà àti àdúrà. Hmm. Hmm. bí orin aláìyín tẹni tí ó wà nínú studio lọ́wọ́ hmm. mo rántí wípé mo wà nínú dry fasting three hmm. days dry fasting mo kàn dùbúlẹ̀ náà ní sórí ẹni ó ní sam kan tí mò ń kà lọ́kọ̀ gbèjà ẹ bá wọnú orin yẹn gan dáadáa ẹ rí àwọn sam tó hàn nù ẹ mo kàn dùbúlẹ̀ ní inspiration yẹn kọ́ wà bẹ́ẹ̀ mo dẹ̀ kọ́lẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ mú fóònù mi mo dẹ̀ mo dẹ̀ ṣiṣẹ́ lé lórí mi kí n má bàa gbàgbé nípa àwẹ̀ àti àdúrà ti àdúrà pẹ̀lú hmm. bíbélì. pẹ̀lú bíbélì olúwa ṣeun. ẹ alátìlẹyìn mi mo dúpẹ́ pé mo pè yín ẹ wá mo fẹ́ bọ́ sí abala orin mẹ́ta tó pèrègede ṣùgbọ́n kí n tó lọ sí abala orin tó pèrègede ẹ bá mi sọ ibi táwọn èèyàn ti lè rí yín because bẹ́ẹ̀ ṣe ń kọrin yìí ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú wọn dùn sí yín wọ́n fẹ́ tẹ̀lé yín lórí àwọn social media sí yín wọ́n tẹ̀ ní ọ̀rọ̀ kan tàbí méjì láti bí yín tèmi ò tí ì rántí bí mm. yín ẹ bá mi sọ social media sí yín ibi tí àwọn aráalé ti máa rí yín ah, my facebook uh, name juliana ọláwọlé my page name alátìlẹ́yìn mi singer mm-hmm. on instagram alátìlẹ́yìn slash mi slash singer mm-hmm. my facebook juliana ọláwọlé my page name alátìlẹ́yìn mi singer instagram alátìlẹ́yìn slash mi slash singer I hmm. don't know about the number. ẹ ṣeun alátìlẹyìn mi nítorí pé mo pè yín sórí ètò Ògo Ìgbàlà ẹ dẹ̀ dá mi lóhùn ẹ ṣe àdúpẹ́ ṣé ti bá pè yín sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ mi ṣe máa dáhùn. a ah, kò sí problem máa wá. ẹ ọ mo fẹ́ bọ́ sí abala àwọn orin tó pèrègèdè lẹ́ni orin méjì gbàkúgbàkú báyìí náà la máa sọ̀rọ̀ ń pa ẹ̀ orin alákọ̀ọ́kọ́ tí mo máa ṣe àfihàn ẹ̀ fún wa lórí orin tó pèrègèdè lọ́sẹ̀ yìí ó ní mo pè ní ẹ lọ́ba by Ọlá ẹ ṣé lọ́ba lórí orin tó perégedé ẹ ti mọ àwọn nǹkan tá a máa ń wò a máa wo àgbékalẹ̀ orin báwo ló ṣe ṣe ọkàn wa lóore sí báwo ló ṣe ṣe ọkàn wa láǹfààní sí then àwòrán tí wọ́n fi yà á báwo ló ṣe mọ́lẹ̀ rekete sí tó ṣe é wò tó jọjú tó dùn ún wò tí ò ṣe bàlàbàlà tíbì kan ò green tíbì kan ò yellow àwọn nǹkan tí orin fi máa ń perégedé ní abala tí mo wà yìí nì ṣé wàá rí orin ẹṣẹ lọ́ba yìí ah ó pèrègèdè tẹ̀ bá tẹ̀ ń gbọ́rin yìí orí orí yín á máa dìde jọ̀ọ̀ràn ẹ nígbà tí ẹ̀yin náà bá ń wo orin tí mò ń sọ yìí ẹ máa rí gbogbo atótónu ẹ àlejò mi alátìlẹyìn mi kí lẹ rí sọ sí orin ẹṣẹ lọ́ba Báyọ̀lá. orin ẹṣẹ lọ́ba yẹn bí mo ṣe rí sí ó jẹ́ orin tó ní agbára tó dẹ̀ ní ìmísí hmm. kò ń ṣe orin pé ẹ ẹ jáàjá ẹ kò ń ṣe gbogbo orin náà ló ní mi sí ẹni tó bá wà nínú ẹ̀mí pẹ̀lú mi orin mi wà á kọ́ lótìtọ́ gbogbo èèyàn ló ní ohùn hmm. but nǹkan tó ń jáde láti inú ohùn yẹn ń kọ́ hmm. àti ọ̀rọ̀ tó ń jáde hmm. so ẹ ṣe lọ́ba tí à ń sọ̀rọ̀ yìí ó jẹ́ orin kan tó yẹ pé ó ní mi sí nínú orin tó máa gbọ́ tó yẹ pé ah ah ah, ah, ah who's ah. the pastor lẹ́ni tó kọrin yìí ibo ló ti rí ìmísí yẹn ìmísí ó wà nínú èèyàn kò lè déédéé jókòó ó kọ ẹ jẹ́ níta èmi náà fẹ́ kọrin no ìmísí tó yẹ pé àwọn èèyàn àwọn pé no ó máa ní ipa hmm. nínú ayé wọn ó yẹ pé hmm. kakọ̀ gbórin sọ̀ka ẹni pé no hmm. but orin tá a ṣe lọ́ba tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ orin kan tó yẹ pé ó ní ìmísí nínú. bẹ́ẹ̀ni yes ma. ẹ o òun náà lẹ ti gbọ́ yẹn nígbà tẹ́yìn náà bá rí orin yìí tá a ṣe àfihàn ẹ̀ fún yín ẹ̀rí gbogbo atótónu wa látàárọ̀ orin kejì tí mo máa sọ̀rọ̀ lé lórí lórí abala orin tó pèrègede tí mo wà ẹ̀ òun náà ni alátìlẹyìn mi by my sister Juliana alátìlẹyìn mi tí mo gbé wá sórí ètò lénìí ẹ àwọn orin tó tó tí àgbékalẹ̀ wọn dára àwọn náà lèmi máa kó wá sábàlá orin tó pèrègédé mi ò ní kó àwọn orin tí ò nítumọ̀ wá ẹ ti mọ̀ pípé kìdá ṣe pé torí mo ní àlejò ẹ náà ni mo ṣe tún kó orin wọn wá orin wọn dára ó ṣeé fi hàn ẹ ó mọ́lẹ̀ wọ́n yin olúwa wọ́n gbé olúwa gàdá láti ẹ̀ kọ́kọ́ rí àwọn ìbẹ̀rẹ̀ àwọn kan fọn fèrè àwọn kan fọn jìtá ó lẹ́wà púpọ̀ ẹ kílẹ̀ sáré ní ìṣẹ́jú kékeré sáré bá mi sọ̀rọ̀ nípa orin alátìlẹyìn. mo wí lórúkọ olúwa ìjì ayé ò ní jèmi àti àtàwọn tó ń gbọ́ wa nínú nínú ilé orin alátìlẹyìn mi yẹn kò déédé wá bẹ́ẹ̀ mo máa ń mm. sọ tó bá yẹ pé ká máa ṣe album ní ọdọọdún àbí lóṣù mẹ́ta mẹ́ta mm. we'll do it mm. but alátìlẹyìn mi tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní àwọn làkọjá tí mò ń làkọjá lọ́dún náà lọ́hùn mm. tó gbé orin yẹn wá. Hmm tó gbé orin yẹn bẹ́ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlàkọjá yẹn náà Ọlọ́run Ọlọ́run mú mi là á kọjá kò jẹ́ kí ìlàkọjá yẹn kó borí mi pé mo ò sọkọ nù mo ò hmm. sọmọ nù so alátìlẹyìn mi yẹn tó jẹ́ pé alátìlẹyìn mi táwọn sọ yẹn mìíràn pé Ọlọ́run hmm. kò ń ṣe ènìyàn èyí ṣe mi gan ni mò ń jẹ hmm. yóò jẹ́ pé Ọlọ́run tó dúró tì mí tó wà lẹ́yìn mi eh. nígbà tó bá jẹ́ pé bàbá ló wà lẹ́yìn èèyàn àbí ìyá yá mm. lè jáyàn kulẹ̀ ah. ṣùgbọ́n ọba àwọn ọba olúwa àwọn olúwa kìnìún ẹ̀yà Júdà gbòǹgbòdìlé Jése ọba tó ń gba láìlára mm. onílé orí òkè tí ń rí pẹ̀kun àwọn ẹyẹ ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run alátìlẹyìn mi ó dúró mm. ó ní máa nìṣó òun wà lẹ́yìn mi. Ah, àlejò mi ẹ ṣe ẹ kó ohun yes ma ẹ ọ nígbà tí ẹ̀yin náà bá tún rí orin alátìlẹyìn mi ẹ ò rí nǹkan tá à ń sọ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹ jẹ́ kí n lọ kí n lọ ṣe àfihàn àwọn orin yìí fún wa nígbà tí màá bá fi wá padà wá ẹ ti wá bá mi ní abala ọgbọ́n èmi àti ránṣẹ́ Ọlọ́run àlàyé tájọ máa ṣe ètò lọ́jọ́ ti tèmi bẹ́ẹ̀ ni ẹ ṣàrà kù kalẹ̀ ká jọ lọ gbé Olúwa ga pẹ̀lú àwọn orin tó pèrègédé à ń bọ̀